inú ìbálẹ̀ ẹni gbajúgbajà òṣèré tíátà yorùbá ni ìyẹn arábìnrin ìlọ́wà báyìí o pẹ̀lú bó ṣe pàdánù màmá ẹ̀ arábìnrin grace odika lẹ́ni ọdún márùndínláàádọ́rin seventy five years of age tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ pé ọjọ́ ajé ìyẹn ọjọ́ monday ti ṣe ọjọ́ kẹrin oṣù kẹsàn-án tá a wà yìí di fourth of september two thousand and twenty three ìní rose odika pàdánù ìyá madam grace odika tẹlifíṣàn yorùbá tòótọ́ gbọ́ pé àìsàn tí ń da màmá náà láàmú tí wọ́n sì ní ilé ìtọ́jú kan ìyún intensive care unit ti ilé ìwòsàn kan ní ìpínlẹ̀ èkó ni wọ́n ti ń tọ́jú màmá náà nígbà àìsàn tó le púpọ̀ ṣùgbọ́n lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ monday ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ìyẹn má gbà á nígbà tí madam grace odika tó bí rose odika gbajúmọ̀ òṣèré tíátà tó jáde láyé o níṣe ni rose odika ìní kò tiẹ̀ wò ó wípé òǹgá ti ń dàgbà bẹ́ẹ̀ ló bú sẹ́kùn tó sì bẹ̀rẹ̀ sí ni máa sọkún lórí ikú ìyẹ́ ẹ̀ àwọn gbajúgbajà òṣèré tíátà wọn kò dárò sódìkà dá ìbànújẹ́ ńlá tó ṣẹlẹ̀ sí yìí o níṣe ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n rọ̀gbà yìí ká wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pè é bẹ́ẹ̀ ni wọ́n fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i wípé kó ṣọkan ọkùnrin kó ṣọkan kó ṣọkan akin o nítorí pé ọjọ́ kan báyìí ẹni gbogbo wa yóò jáde láyé wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé mọ̀ pé kò sí bí arúgbó ẹni pàápàá ìyá ẹni bó ṣe dàgbà tó téèyàn yóò fẹ́ kó jáde láyè ṣùgbọ́n wọ́n ní pé kó dúró pé ó gbẹ̀yìn màmá ẹ̀ bẹ́ẹ̀ ni màmá ẹ̀ kò ya wèrè tàbí ráre kù ní báyìí o Sódíkà ti jẹ́ kó di mọ̀ pé àjálù ńlá ló ṣẹlẹ̀ sóhun kódà obìnrin náà ó jẹ́ kó di mọ̀ pé òun ṣì ń ronú bóun ṣe fẹ́ gbé ilé ayé nítorí ìyá òun ìní alábàárẹ̀ òun onírùdámọ̀ràn òun táwọn olóyìnbó tó ń pè ní confidant ó ní báyìí òun kò tiẹ̀ mọ̀ bóun ṣe fẹ́ ṣe ilé ayé tó sì ní ìbànújẹ́ ńlá ìníkù ìyá náà jẹ́ fóun àti pé òun ò tiẹ̀ tí mọ̀ bóun yóò ṣe ṣe ààrẹ òun sí ní báyìí o àwọn olólùfẹ́ rẹ̀ Sodiq náà ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí i wípé kó ṣọkan o kó mọ̀ bọkàn jẹ́ ẹ̀ wípé ọlọ́run tó ń ṣe bàbá àti ìyá òkú ọ̀run yóò dúró tì í ṣùgbọ́n o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ètò tí ń lọ lábẹ́lẹ̀ lórí Bísírò Sodiq yóò ṣe ṣayẹyẹ ìkẹyìn ìyẹn ètùtù ìṣèkú fún màbẹ́ ẹ̀ tó sì ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà alẹ́ Yorùbá káwọn náà gbárùkù tì láti jọ ṣẹ̀yẹ ìkẹyìn fún màmẹ́ ẹ̀ tu dulu gitu.